الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفعل لهني علي أوانتي أتكه سواجه للأصدقاء والقرناء تأثير كبير على الإنسان أرتي بمباري أتنتي بمباسي أهمني فاتقبا لولي بني وتما واو gbogbo ẹni bá ń bá rìn tẹyàn bá ń bá sọrọ wọn ní ipa tó pọ lórí yàn wọfìlì báàlì bi anàlẹ ẹnsáàna يتخلق بأخلاق أصدقائه حسنة كانت أم سيئة فعلي تقبع òní pé ìwà tí ọ̀rẹ́ èèyàn ń wù òní èèyàn náà wù ó tó bá jẹ́ wà dáadáa bẹ́ẹ̀ ni tó bá sì jẹ́ wà kejì náà bẹ́ẹ̀ ni فلذلك حث الرسول صلى الله عليه وسلم على اختيار الصديق الصالح وشبهه بباعي المسك الذي لن تعدم منه الفائدة الفاني لجو جبي محمد صلى الله عليه وسلم ọgbà wa yẹn dú ipe kásẹ̀sà ọ̀rẹ́ tó dáa kọ́dà ọ̀sàfiwé rẹ̀ fún wa pé bí ìgbà téèyàn ń jókòó ti ẹni tí ń ta tòràrí olóòrùn tó dáa èyí tó ṣe pé bó tilẹ̀ wò ó kéré ma a ò lè mọ́ra ń fà nìkan lẹ́nu pọ̀ bẹ́ni tí ń ta tòràrí dáadáa lọ́fíńdà olóòrùn tí ń ta bẹ́ẹ̀ náà ni bọ́ bá béèyàn rírìn bó tilẹ̀ wò kéré ma ó rí múnú wàrí rẹ̀ o. بعكس صديق السوء فإنه لا بد أن يصلك من شره bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá bẹ́yàn búrin bó tilẹ̀ òkó kéré ma náà inú iṣẹ́ bú ọwọ́ rẹ̀ yọ kàn wọ́n náà alfawaid òun náà àwọn àǹfààní tí arímúni ní sọmárì gẹ́gẹ́ bá alfa dáadáa ibi wọn ti ń ṣe fún wa nù tíra yìí alúùlà alákọ̀ọ́kọ́ <clears throat> أن من كانت صداقته على غير تقوى ولغير محبة في الله فإنها تنقلب عداوة إلى يوم القيامة gbogbo ọ̀rẹ́ tí a bá ma lórí nǹkan míì a ma lórí pé a à wọ́n ní ọ̀dá wọ́n ní ọ̀dá èmi ń rówó lọ́wọ́ rẹ o tẹ́lòmí ń bá yàn sọ̀rọ̀ ẹ̀ sí tó mọ̀ pé aláburú ni ọmọ àtà ìmọ̀kọ́ àmọ́ nítorí pé à ẹ̀dàkùn ọ̀nà ní ń bà sírí ọlọ́run ní ń bà sírí rẹ̀ èèyàn kọ́ gbogbo ọ̀rẹ́ tá a bá mọ lórí eléyìí lórí ń ta fẹ́ gbà ń bẹ̀ láyé olúwa ni yóò di ọ̀tá lálùkìyàmọ́ al-akhillau yawma idhin ba'duhum li ba'din aduwwun ẹ̀ lànà ara yín kan ìlàlùkìyàmọ́ níbi a níbi tó bá wọn lé nìyí gbogbo ọ̀rẹ́ tí ọba jẹ́ pé lórí ìbẹ̀rù ọlọ́run la fi ń sọ̀rẹ́ lórí bó ń ṣe ń tọ́lọ́run fẹ́ ńlọpàápọ̀ pọ̀ ọba ti ṣe ń tọ́lọ́run fẹ́ má àlejò máa rìn o ọ̀rẹ́ gidi nù àmọ́ gbọ́ ọba ti ṣe pé àwọn náà máa ṣe ọwọ́ rẹ̀ bí ọ̀dà ẹlòmíín mọ̀ kó ń jìbìtì lẹ́ni tó ń pè lọ́rẹ́ òun yìí àmọ́ ń ra mọ́tò fún ibùkátà rẹ̀ bá dé ń bá gbọ́ tí òjò yà náà nù a sì wí afúnra wa lẹ́gbàmpù náà lánàá àbíjẹta pé kọ́dà aburú rẹ̀ lè kàn látàyè iná kọ́mọ́sẹ̀sẹ̀ dànkìyàmà ìyá wọn bá mú tó bá kà pé àwọn tó ń kó tó ń dín àwọn táwọn jọ ń lò náà nù wọn kó wọn náà torí náà ẹ àlùfáà ní ká mú eléyìí nínú àǹfààní o gbogbo ọ̀rẹ́ tá a bá bára wa ṣe àkọjẹ́ lórí àjọ ń ṣe tọ́lọ̀ ń fẹ́ lọ pa pọ̀ thaniya ẹlẹ́ẹ̀kejì ojúbọ tìyàrí sọ̀díkì àsọ̀lẹ̀hì dandan ni o dandan ni kéèyàn ọ̀sẹ̀sẹ̀ ẹni tí ó máa bá rìn kọ́sẹ̀sẹ̀ ẹni tí ó máa bá ṣe ọ̀rẹ́ kó jẹ́ pé ọ̀rẹ́ dáadáa ni الثالثة إليكتا أن للصديق تأثيرا كبيرا على صديقه ọ̀rẹ́ ká má fojú kéré rẹ̀ o ọ̀rẹ́ ní ipa tó pọ̀ lára ọ̀rẹ́ rẹ̀ ẹni ẹjọ́ ń sọ̀rọ̀ lójúmọ́ ẹni ẹjọ́ ń jáde lójúmọ́ kò sí bí ẹ̀ ṣe ní jọra yín síbẹ̀ ṣe ní jọra yín anabi mi sọlọ sọlọ anabi ní alimaruhu arọjulu aladini khalili wàlẹ́yàndòrò ahadukun mẹ́lú khalil bẹ́ẹ̀ yẹn bá ti rí bọ́ọ̀rẹ́ bá ti rí lọ́rẹ́ náà ó rí i òun mo fi sọ fún wa pé kọ́dà àwọn alárúbáwá máa dásà kan pé má wulẹ̀ dùnnú má sọ bó ti jẹ́ fún mi sá sọ kí ni fún mi sọ̀rẹ́ rẹ fún mi àwọn wo lẹ́ ń jọ rìn àwọn wo lalábàárìn rẹ bọ́ba bá ti mọ̀ wọ́n mo ti mọ̀ eléyìí tó lẹ́kọ̀ọ́ fún wa dandan kọ́ ni kéèyàn bá ọ̀rẹ́ tí ọba kó bá yàn rìn o lè wọ́gbọ́n tí bọ́ọ̀bá rí túnṣe àkọ́kọ́ gbìyànjú gbìyànjú orí ń jẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ <clears throat> yá <clears throat> mo rí i pé ńgbà lọ kírun lẹ́ẹ̀kan ìwọ́kàn jókòó ń bí ẹ ti ń rojọ ẹ ti ń ṣe náà ni ó kírun ya wọ́n máa kí máa fún tí ọba ti gbọ́ tí ó kó bọ torí pé máa kí padà ràn náà o yọ máa kí létà ẹlòmíràn padà kí ọ̀rẹ́ tí ń jàmbá àwọn èèyàn ọ̀rẹ́ tí ò ṣe ń tọ́lọ́ ń fẹ́ inú ẹ̀sìn àbí lọ́rọ̀ ayé kìí ṣe dandan kọ̀ntínú inú ọ̀rẹ́ náà o kó tó kó báyàn bọ́ ọ bá rí ọ̀rẹ́ rẹ tún ṣe tẹ́yìn méjèèjì ọba ti gbà ẹ̀yà ara yín látàyè bẹ́ẹ̀ yà láyé lálẹ́ kìí mo fi ní gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀tàn tá a máa tanra wa ní ká kan ká bára wa o kò sẹ́nìkan tí ò rẹ́nìkan tí ò ní sùn o kò rí kó sùn mí ní ìjọ sí láyé yọ máa han o ẹ máa sùn ohun tiẹ̀ ní ọ̀rẹ́ nìkan tó fẹ́ràn yàn pé sáré ń òun bá lọ káwọn máa lọ torí pé kò rí àwọn kílà ń tara wá sí èyí ò ní kó báyẹn náà rẹ ní alábàárín òun lè tó ṣe pé tọlọ́run ẹ̀yìn méjèèjì ń ṣe tọlọ́run fẹ́ ẹ̀yìn méjèèjì ń ṣe ọlọ́kọ́ mọ́sá sí ọlọ́run fún gbogbo wa bẹ́ẹ̀ wasalilahu ma wasalim wa barika ala nabiyina muhammad wa alihi wa sahbihi ajma'in